والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا بك يا سورة المعدي فلك فأفهم يتدى لوري في ọkùnrin obìnrin kò gbọdọ̀ fi omi tọkùnrin lókù wẹ̀ kí ẹ bó ti ṣe jẹ́ kò ṣùgbọ́n ṣe ni kí àwọn méjèèjì ọjọ́ máa tọwọ́ bọnú omi lẹ́ẹ̀kan náà wọ́n mú àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì wá àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí òun náà ni àdìsẹ́ kan ètò wa látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam kana yaghtasilu fadli maymunata radiyallahu anha. أن النبي صلى الله عليه وسلم كان يغتسل بفضل ميمونة رضي الله عنها أخرجه مسلم ولأصحاب السنن اغتسل بعض أزواج النبي صلى الله عليه وسلم في جفنة فجاء ليغتسل منها فقالت إني كنت جنبا فقال إن الماء لا يجنب أو إن الماء لا يجنب وصححه الترمذي وابن خزيمة حديث لك جي òun wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas ọlọ́run bá kó yọnu sí àwọn méjèèjì àtúnwò àti bàbá rẹ̀ ó ní ànábì wa muhammed صلى الله عليه وآله وسلم كان يغتسل بفضل ميمونة وما في أمة ميمونة لوكو وما في وين ألنكو ينسي ميمونة الإمام مسلم أو نوبة به وا ṣùgbọ́n wá nínú ẹgbàá ọ̀rọ̀ ti àwọn oníkótóbó sunan الإمام أبي داود الإمام أبو داود والإمام النسائي والترمذي وابن ماجه رحمهم الله تعالى هو أن ورثقي اغتسل بعض أزواج النبي صلى الله عليه وسلم في جفنة في أقاقا ننوى يوان نبي محمد صلى الله عليه وسلم وهو إنه من توالى الزنوبار فجاء أي النبي صلى الله عليه وسلم ليغتسل منها النبي صلى الله عليه وسلم نواوا لا تفي ومتوى النبات ناوي فقال فقالت إني كنت جنبا arábìnrin tí ó lo omi yẹn kù wọn á sọ fún àwọn ìṣòro bá àlùsọ́là pé èmi jẹ́ oníjànàbà tó omi yẹn omi tí mo lò kù ní níbi ìwọ ìjànàbà ọ̀kọ́ọ̀lù ànábì sọ̀rọ̀ bá àlùsọ́là dáhùn pé ìnàlmá a là yóò jẹ níbẹ̀ omi kì í di oníjànàbà omi kìí di ohun tó ní jànábà. Al-Imam Tirmidhi nínú àwọn ashabu sunan wọ́n ní àdéhìí fẹsẹ̀ rinlẹ̀ Ibn Khuzaymah nínú sahihu tiẹ̀ àwọn náà gbá àdéhìí gúnrégé. ẹni tó gba àdéhìí wa ó náà ní Abdullah ibn Abbas radiyallahu anhuma. gbogbo ìgbà tí wọ́n ti dárúkọ Ibn Abbas onídìí kan sì sọ pé Abdullah tí wọ́n sọ pé Ibn Abbas ẹni tó gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni Abdullah wa illa al-Abbas fi ṣe bàbá rẹ̀ kan bí màtọ́ pọ̀ nínú àwọn ọmọ wọn ni Fadl nínú ọmọ Al-Abbas ìní Al-Fadl ibn Al-Abbas so ṣùgbọ́n tó máa sọ pé ibn Abbas ọmọ Abbas kò sí ẹni tá a gbà lérò pẹ̀lú rẹ̀ àyàfi Abdullah Abdullah tí wàá ṣe ọmọ Abbas yìí gbogbo gbàtà máa ti wé orúkọ rẹ̀ àbọ̀dọ̀ símú fóun náà ni máa jinlẹ̀ pípọ̀ nínú ìjọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìbú mà nínú àwọn tàbí nù. ó ń kọdún mẹ́ta tánàbí wa sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe hijra lọ sí Medina ni wọ́n bí ẹ̀yìn tí ti ma iye ọdún tánàbí sallallahu alayhi wa sallam. tó ṣe ní Medina kó tó di pé ọlọ́run ọba gba ẹ̀mí rẹ̀ ọdún mẹ́wàá tọ́ba ti kọ́ ọdún mẹ́ta ọdún ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́tàlá ni Abdullahi bin Abbas radiyallahu anhuma wà sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam fi sàlàyé ó sì jẹ́ ẹni tó gbajúmọ̀ púpọ̀ nínú àtàbí ànábì sallallahu alaihi wasallam àti pé olùmọ̀ ńlá ni látàrí ìbùkún àti àpọ́nlé tó náà ń ṣe fún lára àdúrà ìtànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n ṣe fún nípa pé kọ́lọ́wà kó fún ní àgbọ́yé nípa ẹ̀sìn. kó sì fún ní ọgbọ́n tó dópin nínú rẹ̀. eléyìí ó mú kọjá pé ọjọ́ gbajúgbajà tó tó ga nínú àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa wọ́n ní ànábì sọ́lá sọ́lá ń dín lóru ńjọ́ kan nàbẹ́ẹ̀sì ó sì sún ọ̀dọ̀ ọmọ ìyá jẹ́ ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ibn Abbas bó ṣe rí sáà nàbì sallallahu alaihi wasallam dìde lónà dìde ó sì lọ bá nàbì sallallahu alaihi wasallam rọmi ànábì olò inú ànábì wa dùn sallallahu alaihi wasallam wọ́n ti ṣàdúrà pé Allahumma faqqihhu fid-din wa'allimhu at-ta'wil. اللهم فقهه في الدين wà á lé kò tẹ́wé ọlọ́fun ní àgbáyé nínú ẹ̀ kò fún ní ìmọ̀ ìtumọ̀ báyìí ọlọ́run bá gbàdúrà yìí Ibn Abbas ó di olùmọ̀ àgbà débi pé Ibn Mas'ud òbí ọ̀wọ́ àbọ̀hánì òun wọn mọ̀ sí habrul ummah. olùmọ̀gbà nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam. kótó kú olùmọ̀mẹ́nìkan olùmọ̀máyà kan nínú àbí kan nínú Al-Qur'an tó sọ̀kalẹ̀ láì jẹ́ kó máa bolo ti sọ̀kalẹ̀ torí kí ló fi sọ̀kalẹ̀ àti kí ni ìtumọ̀ rẹ̀ ìyẹn Ibn Mas'ud radiyallahu anhu. túbọ̀ máa ń bẹ̀ lókè pẹ̀yì. tó nímọ̀ nípa àkùránì jò ń lọ tí ẹ sì lè gun nǹkan àgùn lọ́dọ̀ rẹ̀ wọn bá wà ká. ilé tuntun mọ̀ sí pé mọ̀ sọ̀rọ̀ àgbààgbà nínú àwọn olùmọ̀nìyàn. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ibn Mas'ud radiyallahu anhu kú kò tún sẹ́ni tá a mọ̀ fún tàkà fún ló máa gbà jù bíi Abdullah ibn Abbas radiyallahu anhum. ẹ̀sìn ọ̀gbẹ́ ògbìn ilé yẹn lẹ́yìn kó àwọn eh, Umar Abubakar Uthman Ali. tọ́ sáábẹ̀ yìí ọlọ́gbà àdìsí wa fún wa. ó sọ láìsí ní ìlú ọ̀pọ̀ ìfọ̀. Taif ọ̀hún nítòsí Mẹ́kẹ́. Taif yẹn ó nílò àwọn gbanú tàfé tí wọ́n máa fi pín yàn ní àdìsákọ̀fé. so ibẹ̀ yẹn. hijrah nabi muhammad sallallahu alayhi wa sallam. eléyìí tó túmọ̀ sí fọ́ọ̀dún mélòó ni Ibn Abbas lò láyé nù. ó lo ọdún mọ́kànléní ọgọ́rin nǹkan bíi eighty one years. Ibn Abdullah Ibn Abbas radiyallahu anhu lò láyé. ó kú. أي ìgbà tó dẹni tí ó ríran mọ́ radiyallahu anhu. oní أن النبي صلى الله عليه وسلم كان يغتسل بفضل ميمونة يعني النبي محمد صلى الله عليه وسلم أنا أقول ميمونة لقوة رضي الله عنها خلقه يا مسلم أخرجه مسلم الإمام مسلم لو بزاد من السلام eléyìí túmọ̀ sí wípé inú ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fún iléyàn láti wọ ọbẹ̀ fún ikọ̀ fún yàn láti wọ ọbẹ̀. Ibn Abbas ọmọ àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n máa búrò bàbá èèyàn. ibnu làn kí ni èèyàn jẹ sí ọmọ àbúrò bàbá èèyàn gbọ́dọ̀ èèyàn jẹ sí. bí mo ṣe pé pé ọmọ àbúrò bàbá rẹ̀ kí wọ́n á nìwọ́ jẹ sí. kí ni wọ́n jẹ́ sí ẹ wá ro níbi tí nìkan ọmọ àbúrò bàbá rẹ̀ tí wọ́n ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó ọmọ àbúrò bàbá àtọmọ ẹ̀gbọ́n bàbá tọkàn bá jọkùn tọkàn jóbìn tí fẹ́ra wọn lè wọ́n ń bẹnu ẹni tọ́tọ́ pé wọ́n lè fẹ́ ra wọn. so ǹjẹ́ tó bá yẹ kókùnrin lẹ́nìkan obìnrin lẹ́nìkan lè fẹ́ ra wọn tó bá yẹ dé kókùnrin làwọn méjèèjì sẹ́nìkan wọ́n lè wọlé fẹ̀yàwó èkejì pé kí ni ẹ̀rọ kíkọ̀ sọ̀ ẹ̀rọ pé kọ̀tọ́ rárá ṣùgbọ́n nínú àfẹ́ rọ̀bí ọ̀gbọ́n àwọn àná mọ́ ọmọdé kékeré ni ní gbogbo ayẹ náà hagal bolówó ọ ó súnmọ́ àti bàlágà wàlẹ́ ẹ̀kín yìí ṣe torí pé kò sí bàlágà àbí kíní kan ní ló ṣe wọlé ànábì sọlá àṣẹlẹ torí pé bolówó ilé mẹ́múnà lọ́wọ́ ètò ilé ìyàwó mi ilé mẹ̀múnà lọ́wọ́ torí pé mẹ̀múnà yẹn khalatu àbúrò ya tiẹ̀ ni. tọ́ àbúrò yéèyàn àbúrò yéèyàn fẹ́yàn lè fẹ́ ni. tẹ̀wọ̀n pé màtọ́nà máa ń sọ̀làyé àwọn tó di òfin láti fẹ́ oníkíni. wàhámà tó kún wàhálà tó kálù ọmọ ìyá ìyá rẹ lóbìn ò lè fẹ́ tontorí délé eléyẹn maharam lọ sí. wọ́n sùn ọ̀dọ́ mẹ́múnà. subhanallah ó wá sùn bẹ̀ kìí ṣe lọ́nà tí ó fi di lọ́wọ́ kìí lọ́nà tí ó fi ní jẹ́ kí wọ́n ní privacy yóò sùn bìkan. tó ké dáná bìtò láàrú tó nà bá jáde yọ ọmọ kí ni ṣẹlẹ̀ òṣìṣẹ́ àtúntò nù yẹn pé kí ni ọkàn ọ̀ omi wo la fi wẹ̀ kí ni ọkàn ọ̀ kò àtúntò bọ̀ mẹ́ nítorí pé lẹ́yìn sẹ́lẹ̀ amúrò fi rọ̀sùn lè kàlí amúrò fi rẹ́ ìrì rọ̀sùn tó jẹ́ mọ́ nàbí wa Muhammad sọ̀rọ̀ láàrú sẹ́lẹ̀ fọ̀dàbí ọ̀rọ̀ tó jẹ́ nínú mi ti sàn ibi sọ̀rọ̀ àìsàn torí pé ẹ̀mọ̀ bá nàbì sọ̀rọ̀ àìsàn ọlọ́run ti sàlàyé fún wa pé lọ́kọ́rí káàdà lẹ́kùn sí ìrọ̀pọ̀ ìlàyé òṣùwọ́tò hasan. àwòkọ́ ti rí ní bẹ́ẹ̀ fún yín lára nàbì Muhammad sọ̀rọ̀ àìsàn torí rẹ̀ nàánú bí xaajẹ́tì ìlà màrífẹ̀ kúndì dàqíqin wàjẹ̀lílin fi xayàtì nàbí sọ̀rọ̀ àìsàn àìsàn kékeré àti nílá nínú ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ ẹrìkì náà báyìí náà sàlàyé ó ní Maimuna ní omi tí Maimuna lò. so ṣùgbọ́n ṣe bá wo hadith yìí pé ànábì sallallahu alayhi wa sallam wọ́n máa wẹ̀ pẹ̀lú omi tí Maimuna lò. ṣé ọ̀sẹ̀lẹ̀ nígbà púpọ̀ ni abẹ́ẹ̀ka. ó lè dẹ́gbà tó pọ̀ torí pé kàn án báyìí kò sí gbà kan ló tún bẹ̀rẹ̀. ويكفي أبي ويكفي لصدق هذا الخبر المرة sísẹlẹ rẹ lẹ́ẹ̀kan ti tó láti inú àbá ti sòótọ́ yẹtí pé ẹ̀mí ló lọ́sẹ̀lẹ̀ ẹ̀ẹ̀kan ó ti tó láti sọ ipò ti kí ni ọ̀rọ̀ sòótọ́. كان يغتسل بفضل ميمونة fífi omi tí mẹ̀múnà lókù fi wẹ̀ kò túmọ̀ sí pé mẹ̀múnà nìkan ni wọ́n dá sí eléyìí fún àbí èyí wa nítorí pé tí Ibn ń mà ń lọ sọ kò sì sọ nípa ti ó a sì ti mà wípé ádámù zikiri lẹ́yìn àìsàn ike tí wọ́n máa fi omi tíyàwó mi lókù wẹ̀ kò túmọ̀ sí pọ̀ sọ omi tẹ́lómi lókù wẹ̀ ẹ̀bí òye wa ètò lọ sọ fún wa kò sọ fún wa a ti mà tó wíwùn kò túmọ̀ sí ọ̀sán lẹ́yìn náà ǹjẹ́ tá a bá wo àdìsí pẹ̀lú àdìsí tó síwájú obìnrin ò gbọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tọkùnrin ló ọkùnrin ò sì gbọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tí obìnrin ló pẹ̀lú pé ànábì sallallahu alaihi wasallam a máa wẹ̀ pẹ̀lú omi tí mẹ̀yìn mú náta ló ọkọ̀ lura wọn àbí ọkọ lura wọn lágbọ́n ọkùnrin ò gbọ́dọ̀ fomi tóbìnrin lókù ẹ̀ ọwọ́ àkùsà gbọ́n sóbìnrin lè fomi ọkùnrin lókù ẹ̀ ṣùgbọ́n a bá sọ pé àròjùlù tàlmọ́rọ̀ àti fìhádà ṣẹ́ẹ̀n. الحاق إلحاقا له بها أو إلحاقا لها به بإلغاء الفارق kéko sí àtúnà àwọn ọkùnrin àtòrin bíi ìmọ̀ tó bá tó bá fi tọ́ kọkùnrin ó fi omi tóbìnrin lókù ẹ̀ adẹ́pọ̀ tọ́ kóbìnrin náà kọ́ kó omi tí ọkùnrin lókù ẹ̀ kéko sí àtúnà àwọn méjèèjì mẹ́ẹ̀. sábà sọ sí àdéhìí àtakùrà wọn nípa ohun tá a ti gbọ́ nínú àdìsí tó síwájú. àtakùrà yẹn á wáyé lágbọn wípé mẹ̀múnà ti wẹ̀ tán ó lóyún kù tànàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là wọn á fi omi yẹn wẹ̀ eléyẹn ló lè má takò wá. ṣùgbọ́n tó bá sọ wípé ètò ìṣẹ̀lẹ̀ ni wípé àwọn méjèèjì ni wọ́n jọ kọ́wọ́ bomi lẹ́ẹ̀kan náà kẹ́rù tí wọ́n náà àdéhùn ti alákòókò pé wà lè àwọn tẹ̀rì bá jẹ́mí àná káwọn méjèèjì ọjọ́ máa tọwọ́ bomi lẹ́ẹ̀kan náà á sì ti mà ibi tẹ̀ ń bá jọ ń tọwọ́ bomi lẹ́ẹ̀kan náà bó tilẹ̀ jẹ́ pé ń jọ ń bù lẹ́ẹ̀kan náà ni ṣùgbọ́n àgbọ́yé ni wípé àlòkù ẹnìkan lẹ́nìkejì náà tún lò. tó tọ́ba jẹ́ pé lẹ́yìn ni wọ́n gbà lérò pẹ̀lú àlòkù ń bè àdẹ́kùn wọn lò àlòkù ẹnìkan bí wọ́n jọ kọ́wọ́ bọ̀ ṣùgbọ́n àgbọ̀yé rẹ̀ ni pé ìwọ́n lọ àlòkù eléyìí náà lọ àlòkù tiẹ̀ ṣùgbọ́n àti pé kò sáàtà kò ń bẹ̀ torí pé mẹ́yẹn náà ti sọ fún wa pé fún àwọn méjèèjì ọjọ́ máa ṣe kí ni fún ọjọ́ máa kọ́ ọ̀bọ̀ lẹ́yìn kan. sẹ́mi wọn máa ti tìyẹn bó ti ṣe wá pé yẹ wọ́n takora wọn. lágbọ́n wọn ní àgbọ̀dọ̀ lo omi tóbìnrin ànábì sallallahu alaihi wasallam sí lò. tọ́lá kọ̀kọ́ tó wá ọ̀rọ̀ ni. نهى النبي صلى الله عليه وسلم مرأة أن تغتسل بفضل الرجل والرجل أن يغتسل بفضل المرأة ọ̀rọ̀ ni ṣùgbọ́n àwọn ọ̀gbọ́rọ̀ tá a nàbì sọ níbẹ̀ yẹn ṣùgbọ́n agbọ́ àlàyé tí tàbí ṣe nípa tó ń gbọ́ inú tànàbí sọ. so ọ̀rọ̀ tó ti náà níbi sọ yẹn hukmuhu hukmu lọ́fà ìdájọ́ rẹ̀ nípa níbi náà lọ sọ. ajẹ́ kí dàlá kọ̀kọ́ ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì sọ̀rọ̀ ni كان النبي صلى الله عليه وسلم يغتسل بفضل ميمونة يعني النبي الله عليه وسلم أماوي pẹ̀lú omi tí mẹ̀múnà lókun Oh, e. e, e. sọ̀rọ̀ na ti fẹ́ ìfẹ́ ìfẹ́ ọ̀tàkù ọ̀rọ̀ ọrọ ní ọ̀gbọ́dọ̀ fomi tóbìnrin lókù ẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ fomi ni lókù ẹ̀ ìfẹ́ sì takò nípa pé àlànàbí rẹ̀ sọ̀rọ̀ wá àlùsọ̀nà a máa wẹ̀ pẹ̀lú omi nípa wípé idha ta'arada al-qawlu wal-fi'l bihaythu la ta'arudan tamman bihaythu la yumkinu al-jam'u baynahuma qaddima takú sẹ́ qawlu 'ala al-fi'l pé tí ọ̀rọ̀ bá takò sẹ́ ní àtakò ní gbogbo ọ̀nà fana lọ́nà tó ti pé àlè pa méjèèjì pọ̀ fi ti sẹ́ gẹ́gẹ́ bó ti wá ń bì ọ̀gbọ́dọ̀ fi wẹ̀. ànábì tí máa fi wẹ̀ kó láti wá fẹ́. sáàsì pé ọ̀rọ̀ láti fi wá mímu bìmọ̀nà á gbọ́dọ̀ fi wẹ̀ nítorí pé iṣẹ́ tọ́ta kọ̀ọ̀rọ̀ yìí ọ̀lágbá tọ́rọ̀ ọ̀rọ̀ láti síwájú ajẹ́ pé àní fi wẹ̀ eléyìí nǹkan kan nù. àbíká sọ yìí pé àìgbọ́dọ̀ fi wẹ̀ ọjẹ́ ti gbogbo àlùmọ́ ẹ̀tọ́ àti ilé fi wẹ̀ ọjẹ́ tí ànábi sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀. Gbàgbé pé ọ gbọ́dọ̀ fún mi tóbìnrin ló kù ẹ o. Obìnrin náà sì gbọ́dọ̀ fún mi tọkùnrin ló kù ẹ àbíkọ́jà ànábi sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ ló kù àbíkọ́jà ànábi ló lu ètóbìnrin ló kù. eléyìí àwọn ẹjẹ pé à ń ṣe dàwà الخصوصية عن طيب اللي جاء انت عدان يعني سبحان نبي صلى الله عليه وسلم كان يتطاني عن تم يبقى الخصوصية حقيقة ثابتة في الشريعة كان قاعدة يعرفها النبي صلى الله عليه وسلم وتدوني تفسرني لأنه شريعة ولكنها لا تثبت بدون دليل ṣùgbọ́n kì í rinlẹ̀ àti pẹ̀lú ẹ̀rí ẹ̀rí yẹn á jẹ́ tẹ̀lé ìlànà kọ́ọ̀fà ẹ̀rí tó náà jẹ́ àdáyẹn rí special one tí ó sàlàyé pé yẹ ìwọ nìkan lè lè xọ́ọ́lì sọ́tàn lákà mí ń dún ìmọ̀mìnira lápòjú rẹ̀ tẹ̀lé jẹ́ tiẹ̀ o yàtọ̀ sáwọn mọ̀mìnì yòókù wà láyé ìjẹ́ ìwọ̀n náà kò sí ń bì ipò káwa sọ pé àwọn ẹ̀mí sọ̀rọ̀ wá àtúnlá nìkan lè yàn tọ́ asitima kọ́ àwọn anabi ọlọ́run ọba la yukhalifuna ummatahum ila ma ya'murunahum bihi aw yanhawnahum anhu. àwọn anabi ọlọ́run kì í takò jọ wọn nípa tí wọ́n ní kí wọ́n ṣe àbí tí wọ́n ní kí wọ́n pàṣẹ. nígbà náà bá ní kí ṣe náà làwọn náà máa ṣe. èyí tó bá jẹ́ minor tí ó jẹ́ pé ọlọ́run yọ àwọn sọ́tọ̀ ẹ̀rí ọ̀wà. torí ẹ̀ ti sọ yìí pé hadith yìí takò hadith tó ṣíwájú. في إفادة من حيث الإفادة لا فرق بين القول والفعل نقوى أنفاني تاري في جيس أنا بلوسو يا نبي لوسي وشيها سنعني سياتو ولكن أول ما تي أرسوا من حيث القوة ومن حيث الاحتمال وعدمه nípa agbára àti tó déése kọ́ wọnú èkíní kejì wọn àti tí ò ṣe kọ́ wọnú èkíní kejì wọn làwọn olùmọ̀ ti ń ṣe yàtọ̀ láàrin kọ́wó wọ̀lùkàrì. nítorí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ rí yẹn min xasọ̀ min xasọ̀ ìsèhí alùmù ọ̀rọ̀ máa ń وليس من خصائص الفعل العموم وإنما هو يفيد الإطلاق so ọ̀rọ̀ máa ń kárí bọ̀dé tẹ̀ ń kárí ó ti ṣe kí tí ó jẹ́ tèèyàn kan kọ́ máa kárí gbogbo àlùmọ́ ńlọ́fà náà fi sọ pé ọ̀rọ̀ lágbára ju iṣẹ́ lọ. wàlẹ́ ìkín tẹ́ bá ń pa ànábì wọn lọ sílé ànábì lọ́sọ̀ yìí àǹfààní tí ó mú wa ọyọ kọjọ gba ń bẹ̀gbẹ̀ yẹn eléyìí ń bẹ nù àwọn súnà tọwọ́ alátọ́dọ̀ anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam. torí délé èyí tó hàn onígbé àdéhìí yìí tako àdéhìí ti alákọ̀ọ́kọ́ yẹn. títakò tọwọ́ àtakò kò túmọ̀ pé contradiction bẹnu ṣẹ̀ríà o. táwọn ọ̀rọ̀ wà tó takora àwọn tí àná ọkùnrin tó sọ ilé yàn ló tún ṣe ilé yẹn rí nǹkan bẹ́ẹ̀ à ayé ọgbà ẹni tí ó sọ bẹ́ẹ̀ ẹni tó bá sọ kó tó pamọ́ ẹni tó ti gbalẹ̀ nù. kò sì sí ọ̀sẹ̀ tí wo olúwa rẹ̀ lè fi fọnú tẹnu rẹ̀ nírùn. nítorí pé irú àwọn báyìí láwọn ẹ̀rí inú súnà àtàwọn míì tó tún fẹ́ẹ́ rí bẹ́ẹ̀ nínú àlùkò àn wọ́n wà ní lè yóò bọ̀ هي الله عز وجل بها دور العلماء المجتهدين المستنبطين من للأحكام يبرى الله بذلك فضله على غيره الله سبحانه كل بعد تعفين الله سبحانه بفهم ثم يبقون لي يوم فين يا القرآن يا السنة يا السنة يوم نعم الله سبحانه ولو ردوا الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم في طرق بعض القرآن تنسوني ìfàyàbalẹ̀ àbí ń sọ nípa àbẹ̀rù wọ́n bẹ̀rẹ̀ sí ní tàǹkà pẹ́tọ́ ètò túndé lónìí ẹ̀rù wọn dábà wá o ètò túndé lónìí o wọ́n ní ká fọkàn balẹ̀ ní o fún òsì mọ́túmọ́ tí ọ̀ràn wí. ọlọ́run tí wọ́n ti wọ́n já padà sọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ bá àlùsọ̀ àṣọ́gun àwọn aṣíwájú wọn tẹ́jú lùmọ̀ àwọn ẹni tó ní àgbọ́yé bá a ṣe yọ òfin nínú ọ̀pọ̀ hàn wọn ò bá ṣàlàyé rẹ̀ fún un kò bá yá wọn àwọn ò bá ti فلين فيها عفو قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ما لي دوقة ترينا الإسلام وإلى مكان وإن كنت شيخ الإسلام إن كان المحقق إن كان الإمام أحبسنا ìwọ̀n fún wa ju páálí táwa ń gbà lọ ó ju páálí táwa ń gbà lọ nítorí pé ìmọ̀ tó tó mà ni máa fi pè yàn ní al-imam tó tó mà ni máa fi pè yàn ní shaykhul islam nítorí di eléyìí àwọn ìyẹ̀wò wọ́n máa ṣàlàyé fún wa bí o ti takura wọn àbọ̀ takura wọn. torí ẹ̀ a sọ ìpìtà alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ní a gbọ́dọ̀ fi omi tó kùnrin bá lókè obìnrin ò sì gbọ́dọ̀ fi omi tọkùnrin bá lókè wẹ̀ eléyìí sì sọ ó sì fi hàn wá ní fífi sísẹ́ǹtì pé kò burú sẹ́ kọkùnrin ó fi omi tóbìnrin lóko ẹ̀ ǹjẹ́ tó bá tọ́ kọkùnrin ó lo omi tóbìnrin lóko ẹ̀ adẹ́kó tún tọ́ náà pé kóbìnrin ó fi omi tọkùnrin lóko ẹ̀. ìwọ ló sì yàn lọ́kàn balẹ̀ jù nínú omi tọkùnrin lóko àtẹ̀yí tóbìnrin lóko èwo ni èyí tọkùnrin ló nítorí pọkùnrin lẹ́yìn. bóyá obìnrin náà lè sọ pé ètòbìnrin ló nítorí pé obìnrin lòun. bọ́t lọ́dọ̀ olùmọ̀ wa gẹ́bẹ̀ ṣe wí náà pé omi tọkùnrin ló obìnrin lọ́kànbalẹ̀ lò ju èyí tí obìnrin lò kù lọ nítorí pé kíá ó máa ń sábà wà fọkùnrin kí á lẹ́sẹ̀ẹ̀sì ó sì máa ń sábà wà fún obìnrin. tó máa sọ̀rọ̀ fún un lọ sí ìkíní kejì wọn tí máa ń tọ̀ ó súnmọ́ kọkùnrin lè mẹ́ńtẹ́ẹ̀n ibi tí ìtọ̀sí ọ̀ràn lọ ju kí obìnrin lè mẹ́ńtẹ́ẹ̀n ibi tí ìtọ̀sí ọ̀ràn lọ lọ ilé ìtútúmọ̀ sí pé ó ṣeé ṣe kọkùnrin ó mú ni màdájú bí ẹ̀gbin ọ̀wọ́ omi tó ń lò yàtọ̀ sí obìnrin ó ṣe pé nǹkan lè má má màdájú pé títọ̀ kan àbí tọ̀ kan ǹjẹ́ tí wọ́n bá fi tọkùnrin ṣàpèjúwe ipá náà fi sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ wọ́n lo omi tí mẹ̀múnà lò tó ń ti kóòrùn lọ́ga ní tí ọkàn wọ̀ balẹ̀ sí jù ajẹ́ pé ìtọ́ga lè tọ́kàn wa balẹ̀ sí òun náà yẹ jù ú lómi bẹ́ẹ̀ ni ọ̀la ajẹ́ pé ńlọ́tọ́jú fẹ̀yẹ̀kúrú tẹ̀m̀bí hàn bẹ̀lẹ́ alẹ́ àdìnnà ajẹ́ pé tí wọ́n sọ wa bẹ̀yẹn ni kí wọ́n fi ìtọ́ga jù sàpèjúwe tó kéré jù tọ́ba ti tọ́ ká lu àlòkù obìnrin adékòtò ká lo àlòkù tọkùnrin náà tí bá wo àdìsí tẹlẹkọkọ ẹ rí i pé ìjọ sọ wọn ní kóbìnrin kan máa lo omi tọkùnrin ló ọkùnrin ò sì gbọ́dọ̀ lo omi tọkùnrin ló ǹjẹ́ dánábì ọ̀sán ọlọ́wà ní sẹ́lẹ̀ tí wọ́n bá ti lè lo omi tóbìnrin ló ó túmọ̀ sí kóbìnrin náà lè lo omi tọkùnrin ló. tọ́ ǹjẹ́ dánábì ìbátọ́ fi pọ́tọ́ adépa ti di alákòókò tó ní kọ̀tún yìí ọ̀tàkù èyí tọ́lọ́tọ́ àwọn afi méjèèjì ṣe papọ̀ nítorí wípé tí ẹ̀rí méjì bá wà bẹ́ẹ̀ tó dàbí ìgbà tó ti fún wọn takora wọn àkọ́kọ́ ní takoko gbìyànjú láti ṣe ní pé ìjọ tí fún wa láti so wọn pọ̀ tí méjèèjì bá jẹ́ ní fẹsẹ̀ tó bá ti ń se láti fi méjèèjì ṣiṣẹ́ papọ̀ eléyìí lòfin náà náà ti sọ pé aljamru awla ma amkana ká so ẹ̀rí méjì papọ̀ fi ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà ńlọ lágbára jù lópin ìgbà tá a bá lè ṣe bẹ́ẹ̀ báwo láti wá di méjèèjì papọ̀ ọ gbọ́dọ̀ sí àti fè wọ́n tún wọ́n pọ̀ pẹ̀lú pé èyí tó dáa jù èyí tó dáa nípa ọmọ fomi tóbìnrin lókù ẹ̀ àbí kọ́ ọmọ fomi tọkùnrin lókù ẹ̀ ìwọ òbí ń tiẹ̀. wọ́n tọ́ ọba ti wẹ̀ kò burú ẹ̀gbọ́n ti sọ àdéhùn méjèèjì pọ̀ torí ẹ̀ wọ́n ní máa wà wá dà fi hadithi nahyi yuhmalu ala tanzih. وما ورد في حديث الجواز يحمل على الإباحة èyí tó wá nípa amáṣe àgbè sórí pé èyí tó dáa nípa amáṣe ṣùgbọ́n èyí tó wá lórí pé wọ́n ṣe àgbè sórí pé kò burú ọ̀tọ̀ torí ẹ̀ wọ́n máa béèrè pé kí ni ìdájọ́ kọkùnrin ó fomi tóbìnrin ló kù ẹ̀ ìyẹn ìwẹ̀ ìdánábà péjú ẹ̀ àbí kí obìnrin ó fomi tọkùnrin ló kù ẹ̀ omi tó lókù bí ìwẹ̀ ìdánábà ìdájọ́ kí wọ́n fi wẹ̀ á sọ ìpè ìtọ́ dáa jù nǹkan owó mi mí mo ti fi wẹ̀ òbòrò tí mo lè fi wẹ̀ nísìnyí òbòrò bóòlù tó dáa jù sí takoko búrú wọn àtakora wọn náà nù yorùbá tó bẹ́ẹ̀ náà wọn àtakora wọn nù sẹ̀ríà eléyìí jẹ́ ti àdéhìí alákọ̀ọ́kọ́ wọ́n wá ní ilẹ̀ ọ̀sáàbì sílẹ̀ rìwáyà mi fún wa lọ́dọ̀ àwọn ọ̀sáàbì sílẹ̀ torí ẹ̀ ti jẹ́ pé láti sábìlì ìbìkìtà ẹ̀mí náà kùtù olùkí tó ń kó ti ní tíra kan òní bí kí wọn sọ pé gbàtí wọn ti ní Bukhari àti Muslim kò sí ní wọn fẹẹ fi àwọn ọlọ àdìsí ní ìsè ó ṣe rẹ nìyẹn nítorí pé ẹgbẹ̀rún péjì àdìsí wà náà àwọn tíra mi tí ò sí nu Bukhari àti Muslim ẹnì kan ti sọ ibi tá àdìsí bá ti wà nù Bukhari àti Muslim á lè fi sẹ̀rí á fi sẹ̀rí torí pé nǹkan táwọn ọmọ sọ ní pé tó fẹsẹ̀ rìn là ló fẹsẹ̀ rìn rẹ̀ tó bá ti fẹsẹ̀ rìn là á fi sẹ̀rí gbogbo ibikíbi tó bá ti wà torí ẹ̀ Hadizi sábàkọ̀kọ̀ tó ń wá ìwánu muslim àbáàtú ni hadizi tó fẹ́ ju eléyìí ó tún wá lọ́dọ̀ àwọn ashabu sunan. òun náà òun náà tún wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma. ó lè jẹ́ pé hadithi kan náà ni wọ́n ń rè fáàtì ṣùgbọ́n gbà tó ti jẹ́ kó ọ̀rọ̀ tó wà wọ́n yàtọ̀ síra wọn ó ti dàbí ìfì tọ́ wọ́n ní ẹ̀rọ̀tẹ́sẹ̀lẹ̀ bá àbò azwaj nàbí sallallahu alayhi wa alihi wa sallam fi jannah. apá kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam wọ́n wẹ̀ pẹ̀lú omi tí wọ́n fi sọ́dà sínú báàbù. فجاء ليغتسل منها النبي صلى الله عليه وسلم وعلى لا توي ما في فمي fàkàlẹ́ wọ́n fẹ́ fi wẹ̀ nínú omi yẹn obìnrin yẹn wá ní ẹnì kuntu junuban èmi jẹ́ ẹni tí jàǹdà bá ń bẹ lára rẹ̀ fàkàlẹ́ innal ma'a la yujnib wọ́n lómi kì í jàǹdà bá jàǹdà bá èso mi. tọ́ ibi báyìí àríkan ní apá kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam ọ̀wẹ̀. báàbù lédè lárúbáwá sọ̀dínkùn àlà wáhid apá kan ó tó kọjá pé èèyàn kan ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ kèsìpá kèsìpá àwọn ìyàwó méjì mẹ́ta mẹ́rin àbí yìí wà so ó lè fi kọjá pé mẹ́múnà náà ni ṣùgbọ́n ní àwọn kan apá kan ẹnìkan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ọ̀wẹ̀ wọ́n ní azwaj wọ́n sọ pé zawja nítorí lédè lárúbáwá zawuju akọ zawuju abo náà zawuju ọkọ zawuju ìyàwó àwọn olùmọ̀sí sọ pé òògùn lè èyí tí ọ̀dángájíá jù lédè lárúbáwá kẹ́ ẹ má sọ pé zawuja tù fóbìnrin kẹ́ sọ pé hàrí hí zawují hàdìhí zawuji ìyàwó mi ní wọn lọ lọ dangari bí ajùn lára àmẹni tí ò gbọ́ lábọ́ à ẹ̀jọ̀ ẹ̀gbọ́n hàdìhí lọ sọ wà ní zawu zawujati àbí zawuji àpè zawuji òsèdédé zawujati òun náà ṣèdédé àmọ́ kò ọ̀gá tó bá kọ̀kọ́ so zawuj ni wọ́n ṣe jọ́mọ̀ rẹ̀ ni wọ́n pè ní kíni azwaj apá kan ẹnìkan àwọn kan nínú àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìrẹsàdàlà ọwẹ wọn sọ pé ìrẹsàdàlà ọ̀rọ̀ ìyàwó là ń sìn sọ ṣé ìwọn mú lédè lárúbáwá ìrẹsàdàlà báàbù wọn sọ pé ìrẹsàdàlà báàbù ọmọ mùrọ̀ ààtẹ lè lọ́kù bilfa'il gbólóhùn ẹni tó ṣiṣẹ́ ni wọ́n ṣàkíyèsí ń bẹ̀ wọn kìí ṣe túmọ̀ rẹ̀ ẹ̀ pé túmọ̀ ọ̀rọ̀ obìnrin là ń sọ ṣùgbọ́n gbólóhùn tó wá ń bì sí báàbò ni àbí báàbò tún tí wọ́n máa sọ báàbò tún tó báàbò tòtúrọ̀ ẹ̀wọ̀n sọ pé ìrẹ̀tẹ́sẹ̀lẹ̀ àmọ́ wọ́n lè sọ pé ìrẹ̀tẹ́sẹ̀lẹ̀ báàbò. أزواج النبي صلى الله عليه وسلم مراعاة للمعنى wọ́n lè sọ pé ìgbésẹ̀sẹ̀lẹ̀ báàbù kó ló ń tó obìnrin láti ṣàkíyèsí pé ọ̀rọ̀ tá à ń sọ tá à ń sọ ń parẹ́ obìnrin. wọ́n lọ́wọ́ fi jẹ́fúnà nínú bàtíà tí bá ti túmọ̀ rẹ̀ okòó nu bàtíà ń gbé okòó nu báàbù. أنا صلى الله عليه وسلم أنا على أنا في أنا في القبة الله الأربعة ترجمة حرفية لا معنى لها كما ثم وروح بلو بلو كوني كيني ثم سوري الأربعة إذا اغتسل بعض أزواج النبي صلى الله عليه وآله وسلم في دفنه أو كان يا يعني النبي محمد صلى الله عليه وآله وسلم ọwọ́ ẹ̀ pẹ̀lú omi tí ń bẹ́ nù. ṣèyí wa sẹ́yìn fún wọn dáko omi. so ṣùgbọ́n alimàlúmù kàlùmàkó pépè wọn máa dànù bá fún lè tiwa. sẹ́yìn kó mi wọn máa dà bẹ́ẹ̀. torí nígbà tó sọ pé fi jẹ́fúnà alùmùrọ́dù máa yún bọ̀ òbílì jẹ́fúnà lẹ́yìn jẹ́fúnà dàdé. ìtọ́gbà lérò ní kí máa dànù bá fún kì bá fún rárá. so nítorí di eléyìí báyìí àpòlọpọ ismail hàlà àlùmáhàlì wọn lórúkọ ohun tá a máa da nǹkan sí fún tá a da nǹkan sí ohun tá a da nínú rẹ̀ wọn gbà yóò kéé ti wọn da nǹkan sí nítorí di eléyìí wọn lọ wẹ̀ pẹ̀lú omi tí wọn dà sínú bàtíà lọjà alẹ ọsẹ sílẹ mìnà ẹrìn mìnà ànábì sallallahu alaihi wasallam wá wá láti fi apá kan nínú omi yẹn náà wẹ̀ láti fi apá kan nínú omi tó wà nù rẹ̀ wẹ̀. eléyìí tó túmọ̀ sí wípé àwọn máa sọ omi lò báàbù báàbù ẹ̀ tó tẹ́lómi nù wá wẹ̀ nìyẹn sá yọ̀ọ̀kan máa dà lọ ní ọba dà tó bá wò pé gbogbo ẹ̀ sì ń lọ yóò tún ní wọn kan bá ti ọtẹ kó sóò lójú báàbù mẹ́ta sì ti lọ subhanallah mẹ̀múnà ò ló tán asọ̀lọ́lá àṣẹlẹ̀ náà nígbà tó ń bọ̀ wá wẹ̀ wọ́n sọ yìí pé fẹ̀jẹ̀ àlìyàrá tẹ́sílẹ̀ bí ha wọ́n sọ pé òun náà wá fi wẹ̀ mí ha láti wẹ̀ nínú ẹ̀. ترى لسوان حديث جابر بن عبد الله رضي الله عنهما أنه صحيح مسلم كان ترى مين ما تاني كان في ليلة أني يومي ولا النبي صلى الله عليه وسلم يومي ولا كيوي àwọn àtọkùn pé sáà múdù mẹ́rin ẹ̀sìn mọ̀ pé múdù kan lẹ̀ fún wọn méjèèjì lẹ́ẹ̀mẹ́rin ó ní a kò lè tó mi o báwo ó ní ọ̀kọ́lùkánù ẹ̀ pín. من هو خير منك وأك وأوفر منك شعرا irú omi múdù mẹ́rin yìí máa tó ẹni tó lóore jù ọ lọ tí wọn ẹsùn pọ̀ jù jẹ lọ. sọ ó túmọ̀ sáà nàbí wa ẹsùn ńlòkulò nínú omi náà ọlọ́run mọ iye ọjọ́ tí omi dọ́ọ̀mù kan ṣe lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ wá àṣọ làǹkó tó tán ọlọ́run ló sì mọ iye omi dúrọ́ọ̀mù táwa ní láàrin ìjọ méjì pa. so ẹ̀rí pé yàtọ̀ yẹn is clear. sànẹ́bí sọ́lá àti sọ́lá ń fẹ́ wẹ̀ nú ẹ̀ lẹ́yìn náà lómi lè gẹ́ tó sẹ́ mọ̀ pé wàhálà táwọn ti kún tó rómi náà omi sì wà ní ìbólọ́wà mi sí náà. tọ́ba wa wà tọ́ọ̀ máa ń gbé etí odò ìsìláàmù tún ọ̀gbọ́dọ̀ lómi lòkùn nítorí pé tí wọ́n bá lò ó lòkulò wọ́n bàjẹ́ fún next coming generation ọ̀gbọ́dọ̀ bá omi nú jẹ́ ọ̀gbọ́dọ̀ lomi lòkulò torí pé àwọn mìíràn bọ́ àwọn náà fẹ́ lò. fọ̀kọ́ọ̀lẹ̀ àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà wa wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ mú nínú omi yẹn láti fi wẹ̀. ìyàwó wọn á ní ìnìkùn tòjú nùbà èmi jẹ́ oníjà náà bá nìyẹn àwọn ìyàwó rẹ̀ nìyẹn. àwọn ìyàwó rẹ ń wò pé lílo omi yun kò látàrí àgbọ̀ yìí tó ní ń pẹ̀ ẹ̀sìn ẹ̀sìn náà ti wà nínú tó wà fún ó ní correction tòbáyà àgbọ̀ yìí wà lè dorí kodò kọ́ bá tún ṣe tòbọ̀tìwọ́ náà sọ̀ǹtọ̀ ọgbà lérò ọ̀ ọgbọ́ yìí wọn lè bá a pé wọ́n tún ṣe àbí ní tún ni ah, ṣebí kẹtẹkẹtẹ náà lọ́mọ bá ṣùgbọ́n ìyá ńlá wa yìí ẹ̀rí pé ọ̀sọ̀gbọ́n àná ìbéèrè o àná ìbísọ̀rọ̀ bá àdìsẹ́nà ń lọ láti lọ fomi yẹn wẹ̀ ó ti fura rí pé omi yẹn ìlànà àná ìbísọ̀rọ̀ bá àdìsẹ́nà fẹ́ẹ́ fi wẹ̀. àbíkó ti jẹ́ pé nǹkan kan bẹ́ẹ̀ tán ti parẹ́ ní ọ̀rọ̀ tó ti pé al-ilmu bihi yughni an dhikri bá a ti mọ̀ kò ní ìdìbọn ń ṣe àti jánábà wà lára rẹ̀ ní òfin wẹ̀. obìnrin rí nìyẹn tọ́sàlàyé wọn bá àwọn obìnrin ayé ìsìn ni yàrá wọn máa darí kí ni ìjọba àwùjọ máa fẹ́ fún máa lọ pọn mi fún ẹ abẹ́rẹ́ rí nítorí tó ń bá túrò ń bó ipò níjàmbá lára omi tó ń lòkù látàrí ìwẹ̀ jánábà nìyẹn sẹ́mi kọ́kọ́ wípé lọ́kàn mi wà wọ́n pàṣẹ wá tún jẹ́rú àwọn ọkọ̀ ayé ìsìn náà dèkítẹ́tọ̀ tó bá pẹ́ kó tó lọ pọ̀ níwọ̀n àwọn akábòkò. sòtẹ́ mọ̀ pé wọ ọkùnrin ayé èsì ló bí obìnrin ayé èsì. ṣùgbọ́n gbà tó ti bá nàbì sọ̀rọ̀ bá àtọ̀lọ̀ bí mo pe nínà rọ owó fòrò àánú pọ̀ àánú pọ̀ owó tí ó fi béèrè kẹ́sì mọ̀ pé àwọn bẹ́ẹ̀ òun ló fi áàtì sẹ́yìn mọ̀ pé á ànábì lélẹ́yìí sallallahu alaihi wasallam àmọ́ àwa à ẹsẹ̀ dúró náà sẹ́yìn ní omi tíyàwó yẹn fi wẹ̀ kú ẹ lè lò ó pé kìnnì àárín fún ẹ̀ka yìí sì ń dẹ́mọ̀ wíwù kìnnì pé wọ́n fi fọ́ bá fún yẹn pọ̀lọpọ̀ mi wá. ṣùgbọ́n subhanallah ẹ̀wọ̀n ànábì wa sallallahu alaihi wasallam ìtẹ́ríba ti pọ̀ jù fanabi wa sallallahu alayhi wa sallam ó là nẹ́bí fa aṣíwájú fún gbogbo àwọn ànẹ́bí hàdà lọ́sí síbẹ̀ ó fẹ́ fomi tí ìyàwó rẹ̀ fi wẹ̀ fún ẹ̀. ìyàwó tún tíráì láti mú ànẹ́bí sallallahu alayhi wa sallam mọ́ lómi yẹn. ìpè ah, mo jẹ́ ní ti ṣe jánábà ìwé jánábà mo fi wẹ̀ faqal ànẹ́bí sallallahu alayhi wa sallam ní innal ma'a la yujnib omi yìí di oníjànába ìwọ ni jànába ṣe tó wẹ̀ kò sí jànába lára omi tábà pé tèmi náà bá fi sọ mí di oníjànába subhanallah eléyìí tẹ́ bá wò dáadáa ẹ rí fóun hàn dáadáa wípé ọjọ́ adé ti ta kọ́kọ́ ká nàmbà six torí nínú àdéhùn kẹfà yẹn ọ gbọ́dọ̀ fi omi tó mi ọ gbọ́dọ̀ fomi sí ọkùnrin lókù ẹ wo obìnrin bẹ́ẹ̀ wọ ọkùnrin náà gbọ́dọ̀ fi omi tó obìnrin lókù ẹ àyàfi kẹjọ máa tọwọ́ bọ̀ àdéhùn yìí ti sọ yìí pé ìyá ńlá wa tó sọ bá nàbì sọlá àdọlà omi tí mo lò kù yẹn mo lò kù látàrí pé mo fi wẹwẹ jánábà ni ànábì sọlá àdọlà ń sọ pé mi èé kéèké tó ń jánábà torí di eléyìí ìbìwẹ̀ náà anábì sallallahu alaihi wasallam fi wẹ̀ torí àríkàdé ti méjèèjì nǹkan ọ̀hán ìpín wọn takora wọn eléyìí tako tọ̀hún yẹn títà alákọ̀ọ́kọ́ tá a mú wá ní nọ́mbà sẹ́fùn yìí náà tó ń bá jẹ́ èyí tó sàlàyé rẹ̀ ń sàlẹ̀ ọjọ́ kí ni ọ̀rọ̀ tọ́jú sí pé ọ̀rọ̀ ló tako ọ̀rọ̀ ní ìsìn tọ́rọ̀ bá ti tako ọ̀rọ̀ á ti jẹ́ mọ̀ọ́bẹ̀yìn náà wọ́n máa ń tọ́fẹ̀ẹ́sì àní fún kan lọ́lá lórí ọ̀kan lópin ìgbà tó bá ṣe ṣe láti pa wọn pọ̀ bí wọ́n ti ṣe pa wọn pọ̀ náà láti ṣàlàyé yẹn wípé èyí tó wá nípa ọ̀ gbọ́dọ̀ lò ó ọ̀dà lórí pé ìtọ́jà jù nìkan wọn lò omi tí obìnrin ló kù tó bá yẹ kọkùnrin wọn àbí kọ́ ọmọ lò omi tọkùnrin ló kù tó bá kóbìnrin wọn ètò dájú ṣùgbọ́n àdéhùn tó fi hàn pọ́tọ́ òun ṣàlàyé àbádéhùn tí ó fi hàn pánàbí ó ń ṣàlàyé bó ti ṣe tọ́ ni pé tá a bá ṣe kò burú. tọ́ àdéhùn yìí báyìí ó fi hàn wá bí àlàáfíà alimami Tirmidhi rahimahullah wọn ni sahih sahahu at-Tirmidhi wa Ibn Khuzaymah ẹ ti mọ̀ pé alimami Tirmidhi rahimahullah gbogbo àdéhùn táwọn bá ti mú wa nínú ìṣòro àwọn sọ̀dájọ́ rẹ̀ hadithun sahih. حديث حسن حديث حسن صحيح حديث حسن غريب حديث غريب لا نعرفه إلا من هذا الوجه أتبع بيلو تنقصي أمنوك قوة صحيح حسن صحيح فقو تو على pọ̀ لي لي gbogbo ìsàmà tí wọ́n sọ pé kí ni ìdájọ́ rẹ̀. gẹ́gẹ́ bó ti jẹ́ gege bo ti je pe alimami ibn Khuzaima rahimahullah gbogbo àdéhùn àwọn ọmọ àánú síra wọn ìdájọ́ rẹ̀ ni pé sahih lọ́dọ̀ tiwọn. hadith ẹlẹ́kejì yàtọ̀ sí ìdájọ́ tá a rí nínú rẹ̀ nípa bá a ti ti lè lo hadith nàmbà six àti hadith nàmbà seven. a rí nínú rẹ̀ náà síwájú èyí tá a fẹ́ sọ yìí. ibi tá ti bá wa nù Bukhari àbọ̀wá nù Muslim kò tó láti fi dájọ́ pé ìdúwánu Abu Dawud àti àtàlẹ́ ìní lẹ́yìn ẹ̀ o torí pé ó ti ń bẹnu Bukhari ń bẹnu Muslim káwá pé tó wá nínú Sunan Abi Dawud àbí Sunan Tirmidhi àbí Sunan Ibn Majah àbí Sunan Nasa'i àbí Muwatta Malik àbí Musnad Ahmad káwá pé sọ̀hìn nítorí pé asúlù rẹ̀ ń bẹnu Sahihayn tí asúlù rẹ̀ bá ń bẹnu Sahihayn ti Sahihayn nù èwo lélẹ́yìí agbọ́dọ̀ sọ̀dájọ́ náà eléyìí fi hàn wá pé tíra ọ̀kan pẹ̀lú àwọn àdìsí tó wà ń bẹ̀ tí ò bá ti jẹ́ Bukhari àbí Muslim agbọ́dọ̀ tún ṣe wádìí báwo ni àdìsí yẹn ògede pé rẹ̀ ti wá nù Bukhari kò túmọ̀ sí fọwọ́ àfàhí àìkò sì sínú Bukhari àbí Muslim kò túmọ̀ sí fọwọ́ àfàhí sàgbọ́dọ̀ ṣàkíyèsí àgbọ̀n bẹ̀yẹn. bákan náà ká mọ̀ ẹ́ pé ọwọ́ pọ̀ kan ti sọ pé rọwáhù Abu Dawud rọwáhù Nasa'i rọwáhù Ibn Majah rọwáhù Tirmidhi kò tó kò tó láti fi sọ pàdé ìfì ní ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ọ̀fẹ́sẹ̀ nígbà tí wọ́n gbà wá àwọn dalẹ̀ ní ti ń bẹ́ẹ̀ nù chéènì ọ̀nà tó wá kí ni àwọn olùmọ̀sọ ń pa rẹ̀ ọgbọ́dọ̀ sọ. walhamdulillah àwọn tíra yẹn wà ìdí má bàa ìdí sọ fún akẹ́ ọ̀há òtìrìmìdì àbí sọ̀há òtìrìmìdì àbí ìmìnà kò zẹ́yìn náà kémi ó lè bá gbàgbọ́ pé lódodo bẹ́ẹ̀ náà ní ńlọ sí tìrìmìdì ń sì wò gẹ̀ẹ́sì àbí ìsìnáàmì ibi tí wọ́n bá ti ṣàfikún tí wọ́n bá dínkù lóye bẹ́ẹ̀ ìmìnà kò zẹ́yìn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àǹfààní táàrí bẹ́ẹ̀ ni pé ilé anabiwa Muhammad sallallahu alaihi wasallam ilé ayọ̀ ni o ilé àlàáfíà ni kìí ṣe ilé ọ̀tẹ̀ o kìí ṣe ilé gbọ́nmi sí omi ọ̀tọ̀ o kìí ṣe ilé gbọ́ngbọ́n o rárá o àlàáfíà ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam. ààrẹ kọ ilé ìkọ nínú bá ànábì sallallahu alaihi wasallam bí wọn ti ṣe kọ láti fomi tí àwọn wọn lò fò. a tún rí nínú bí àwọn wọn ó ti ṣe ń bá wọn sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹjẹ àwọn àtàrí ilé ìkàfi kọgbọn kì í kàn sí pé kìtàbù tààrà wọn lomi wọn lomi wọn wẹ wọn wẹ ẹ̀kọ́ pọ ní súnà níbi Muhammad sallallahu alaihi wasallam eléyìí ló fi fà ló fi jẹ́ pé tí ẹ bá fẹ́ wá àwòkọ́sí ànábì sallallahu alaihi wasallam yóò da púpọ̀ sáwọn ìyàwó rẹ̀ khiyarukum khiyarukum li ahlihi wà á na khayrukum li ahli ẹni tó lóore jù nínú yín ẹni tó dáa jù sáwọn ìyàwó rẹ̀ èmi ni mo sì dáa jù sáwọn ìyàwó rẹ̀ ẹ̀ lànà ìlú Muhammad sallallahu alaihi wasallam sọ. bákan náà a bí àwọn náà ti rẹ̀spọ́n ó fi hàn pálá sí àbẹ̀ kò sí wàhálà. tẹ̀lé yìí kọkùnrin ò fi kọ́ mọ́ kóbìnrin ò fi kọ́ mọ́ lẹ́yìn bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ẹ̀kọ́ nínú súnà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam. tó ti ń pín àlàáfíà jọba kò túmọ̀ sí pé wàhálà ọ̀tá láìsí kò túmọ̀ sí pé wàhálà wàhálà òsì rárá. èríkà Al-Qur'an ó fi hàn wá pé gbogbo wa súnà náà apá kan náà wàhálà tuntun ṣẹlẹ̀ náà nílẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdúgbà nàbí tó bá àṣọ làǹgbà kan jẹ pàwọ́ntì fúngbà kan lọ. ṣùgbọ́n ìgbà tó ṣe é gbé àwọn obìnrin tó ń lẹ́kọ̀ọ́ wọn ti lé jọ dáa jáde àwọn òbí wọn da ẹ̀ṣọ́ wọn tó ti padà sí làákàyè. ìṣẹ̀lẹ̀ ìtòtúmọ̀ náà ti gbé ìgbà tí wọ́n bá níyàwó wọ́n bá ní láéláé àtúkọ́sà máa gbọ́rọ̀ àtúkọ́sà máa ṣe dáadáa kò sì gbọ́dọ̀ sí ọjọ́ màláìka lọ́lọ́ wa nítorí pé èèyàn kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n èèyàn tó ṣe tó dùn mọ́ tó ṣe tó dùn ọjọ́ ọgbọ́dọ̀ ti pèsè ara rẹ̀ kalẹ̀ délé yìí débi wípé kóòlù sí ìyàwó rẹ̀ máa ń jọ mi náà ti máa ń blọọdì fúlù orí ẹ̀ èèyàn ńlá ni ó èèyàn pàtàkì ni ọ táwọn ẹni tó pàtàkì lọ́dọ̀ wọn ni àmọ́ ìyàwó rẹ yóò bùlọ bí máàkì orí rẹ ni ṣé kí ni kí ni ń pè rẹ ọ̀rọ̀ àtòkò jẹjọ ọ̀rọ̀ àtàkùnlé èsì tọlẹ eléyẹn yóò jẹ kí àṣetánì ti ń da láàmú kó ti fílẹ̀ nígbà tó bá ti wọlé oṣù wọlé ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ oṣù àràkà wálé ọrẹ kan fún tó o kọ orí tẹ́wò yóò ti gbàgbé píjà lẹ́jà kẹ̀tù jáde bó bá tẹ̀ fẹ́ bí ní òkè ọ̀hún o ti gbọ́n màmú bá wí. nítorí pé tí ọba sọ pé dojúmọ́ náà ni wọ́n lọ kọ́ wọn kí ní kẹ́ ẹ̀ gbogbo orí rẹ̀ ọkàn fọ́ ni torí délé kátàkárà súnà ní sọ̀rọ̀ bá àdúgbò lẹ́nu káfíńmá kọ́ fún un. nínú ẹ̀kọ́ tá a tún rí mú nínú àdéhùn yìí òun náà ní wípé ń bẹ nínú tó fi hàn ìyàwó rẹ̀ wípé gbogbo nǹkan ti ń lò ọkaakụ kún ọ̀kùn kọ́gùn ọ̀kà kún òǹdọ̀ ń bẹ nínú tó jẹ́ ìgbà tí ìyàwó rẹ̀ ní kọ́bọ̀ bomi wá kọ́ọ̀pù tó ń lò ọ̀wá ni no no omi nìkan lọ wá ah no no omi nìkan yóò dì mú ẹ wá tún di jọ́ mi oníkọ́bọ̀ ọmú síbí oníkọ́bọ̀ ọmú síbí nǹkan tán àwọn amú síbí wọn ó kì í bọ́ náà ẹ̀kọ́ ni what is all this <laughs> dípò kan ọ̀pọ̀ síbí yẹn wọ́n tẹ kọ́ ọ́ gbogbo eléyẹn wọ́n fẹ́ dá wàhálà lẹ́lẹ́ rẹ̀ kò sí tó burú kódà kó ti pẹ́nu rẹ̀ ń ebi tiẹ̀ náà máa ń gbà mí kò sí tó burú bóyá wọ́n ti fi màláìka ni sòtórí jẹ́kù náà bà bẹ́ẹ̀ mú kọ́ tí ó máa wá síbi tí wọ́n náà ó sì ti fi sí ìpè olùkọ́ tó ń bẹ nínú ẹ̀kọ́ pé ọ̀ gbé léyìí tó ná wa lọ ọmọ ọ̀fọ́ tọ́wọ́ àgbà kí ló mìn nítorí pé bí wọn náà lè ṣé òun ti fọ̀ tòun àti ohun mi títí ibi tó tọ́ gbẹ́nu sí òun ni kí wọn náà gbẹ́nu sí kó sì jẹ́ kó sì jẹ́ yé pé yẹ ibi tó gbẹ́nu sí lèmi náà gbẹ́nu sí níṣẹ́ kí fi ọ̀pọ̀ la tó máa ń yí tó ń yí tó ń gbẹ́nu síbi tá a máa fọwọ́ mú. sọ wípé kẹ́ni wọ́n má bàa ti déédéé ara wọn ọmọ kò jáàmù rán tọ́ kòkòrò. sọ gbogbo àwọn ìńtàbísọ̀lá àti nàìjíríà ẹ̀kọ́ bẹ́ńbẹ́ wọ́n pàkíyèsí wa lọ síbi nǹkan púpọ̀ ni àbẹ́rẹ́ àtàbí ọ̀hà lè rómi míì gbogbo wa ní omi tí mèmúnà ló kù ló tí ò lè rómi míì. Ah. táwọn bá pàṣẹ ní gbogbo àlùmọ̀ wà lápá wọn gbọ́dọ̀ lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ṣùgbọ́n àná bí ilé ìkú wọn ló láfẹ́ àwọn wa ẹ ò bínú mi múnà náà ti máa dùn kí a ah, kí ni kí ni jẹ́ sọ́kà náà mi fún yín tí ó fẹ́ mi náà. ọ̀rọ̀ mi tí mo fi wẹ̀ kú gan ànábì máa fi wẹ̀ sọ̀rọ̀ wá àrísẹ́lẹ̀ tó gbogbo eléyàn jẹ́ nù àti ṣe é pé a máa mú kíkì ọ̀wá nítorí pé ńgbà kan ẹnu ìyàwó rẹ ò nù tọ́kùn ìgbà kan ọ̀gbọ́n náà lọ sọ pé ẹnu rẹ̀ ṣe kíni ìrùn lé lé nítorí tí wọ́n á rún ni àbẹ́rẹ́ nǹkan mẹ́rin tó ó túmọ̀ sí bárábò lọ́pọ̀lọpọ̀ tó kéèyàn tara súnà nàbì sọ̀rọ̀ bá àrùsọ lọ́pọ̀ kọ́mọ́ ó sì bẹ́ẹ̀ nu súnà ìgbé nìsín tó bá yẹ pé omi tẹ gbé kaná tẹ fẹ́ fi wẹ̀ ọdún mi apẹ́rìn kan bẹ́ẹ̀ bá jọ wẹ̀ níjọ́ kan ó lè gbé bá ń lómi bá ń lómi ẹ̀rọ bínú ìyàwó yìí ó ti dùn tó kìkì á ah, ọkùnrin tiẹ̀ kí àpò bá ń lómi tọ́ba ń tọ́ba jẹ́ bí tẹ́sán wà ó mọ̀ pé ń yé torí bí tẹ́sí ò sí bá lómi torí bá bẹ̀rẹ̀ sí ní fọ lẹ́yìn rẹ̀ inú dítẹ́sì tí wọ́n máa bí ni pé kí ló tẹ̀lẹ̀ náà rí mi ìrántí nǹkan kan ti pé jẹ̀dá ó ní kí n dẹ̀rù ń lómi mo rò pé yé ẹ̀hẹ́n tó àwọn àwùjọ tí ò sẹ́sìn àkọlọ̀ ta wọ́n lè ní ah, omi tó fi wẹ̀kú lólo ìwọ́n sì kàn fi torí di eléyìí ọlọ́run jẹ́ kí ọlọ́run ọ̀rá so eléyìí ó ń bẹ nínú àwọn nǹkan tó ṣe pé téèyàn bá ṣe ó di káfíà ọ̀jọ̀ba. nínú ẹ̀kọ́ tá a sọ rí ń bẹ̀ ẹni pé tó bá jẹ́ pé omi téèyàn lo látàrí pọ̀wẹ̀ ká lò ká fi wẹ̀ adépè tó lò láti fi wẹ̀wẹ̀ sí èsì jànábà kan jóló látàrí pé ó fi wẹ̀ jànábà wọ́n ní kò burú ká lò àjẹ́ pé tí ò wẹ̀ jànábà kan kò burú ká lò ó fi sinra àwọn náà lè lò ó fi wẹ̀wẹ́ kẹ̀kẹ́ ní alẹ́ lò ó kùn o òwà ti jẹ́ pé wọ́n da ọṣẹ sínú rẹ̀ tó mi ọ̀rọ̀ àti nǹkan mi tó gbogbo àwọn kaba yìí ọ̀bẹ nínú sáárì mu nínú àdéhìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ẹ̀kọ́ tó bá tún rí náà ni àánú ìfẹ́ ìdánabi sallallahu alaihi wasallam tó fi máa ń bá àwọn èèyàn lò àánú pọ̀ ìfẹ́ sí wa ìwọ náà ń kọ́ sáànù bẹ́ẹ̀ nù sèṣì rẹ sọ́mọ nìyẹn sífẹ́ sì ń bẹ láàrin rẹ sáwọn mẹ́rin tọ́ba ti ní àwọn nǹkan méjì yẹn kúkú oríire o téèyàn bá ti dá láàrin tí ó sì sífẹ́ lọ́kàn rẹ sáwọn èèyàn ọ̀la wàhálà rẹ pọ̀ jù wàhálà rẹ ti pọ̀ jù kò lè bẹ́ẹ̀ nìkan sí i fún wọn gbádùn pé kò sáànù kò lè dánìkan sí fún wọn ní pẹ̀lú rẹ̀ pé kò sí fẹ̀. so anabi sọlá àtúnà ánú bẹ ẹ sì rí inú àdéjì wà very clear ìfẹ́ ń bẹ ẹ wà very clear nínú àdéjì. ọlọ́nkọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti gbàgbọ́ ìsúná anabi wa sọlọ́lá àrẹ ìṣẹ́lẹ̀ ọ̀rìn mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa ṣiṣẹ́ pẹ̀lú ìta máa ń gbọ́ yé kó sì ń gbọ́ láwùjáre fún alọ́lá kẹyàmù. وما عليه القرآن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام

kan nínú àwọn ẹ̀rí wọn ò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ẹ̀rí wọn ò fẹsẹ̀ rinlẹ̀ torí kò fi ṣeré àṣọ ìpè adam mọ̀dẹ̀lì mu'ayyan la yastalzimu adam madlul mu'ayyan ẹ̀rí kan fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ẹ̀rí ò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ òfin tẹ́fẹ́ wọn ò lè fẹsẹ̀ rinlẹ̀ lọ́nà àwọn. àwọn ti dá àwọn. ẹ kọ̀wé fún ẹ kọ̀wé fún tani ọkọ̀wé ẹ wá dáhùn tani ni wọ́n kọ̀wé ànábì sọ̀rọ̀ wá àlùfẹ́ náà tani ọkọ̀wé tó bá dá ànábì lónìí wọ́n kọ̀wé. ṣé tábìlì ni ọkọ̀wé ni àbí sábì? ẹni tí wọ́n ní wọ́n kọ̀wé fún tábìlì lòun àbí sábì? àlà ṣé dandan kọ́ tún pẹ́ ọdọ́kọ̀ ọdún. nàá síbẹ̀ náà sọ gbogbo sàábì ọdún òní àbí bẹ́ẹ̀ kọ́ ni ìlànà máa fi ṣẹ́. torí ẹ̀ ní imam ibn abdulbar rahimahullah wọ́n ní inna shuhratahu tughni àni ìbáṣẹ ìsànàdẹ. wọ́n ní bí gbajúmọ̀ àwọn èèyàn ọkọjá kátìmọ̀ wá chẹ́ níbi tó gbà wá.

wọ́n á bẹ̀rẹ̀ pé tí àdìgbà wà pé ìsúná àdìgbà wà sọ̀hí ìsúná àdìgbà wà sọ̀hí bọ́tìnẹ̀ ìwé ìjọba wà sọ̀hí báwo ni àyíká dìbò. kò sí nǹkan kan dáàbò tó torí ẹ̀ náà sọ pé sanadu wà sọ̀hí kò túmọ̀ sí báàbí tí wà sọ̀hí àdìsí wà sọ̀hí kò túmọ̀ sí pé sanadu wà sọ̀hí ẹ̀ dáàbì sẹ̀rí sanadan wà mẹ́tínán awọ́lẹ̀ wà sọ̀hí. nítorí pé wọ́n lè mú sanadu tó dáa wá fún kí rọ́ọ̀bù lábẹ́. òdodo sì lè wà fún kí sanadu sí ọ̀dà bọ̀ wọn àti ìtumọ̀ páwọn kan wọ́n jẹ́ já abẹ́dà nípa ilmu hadith tí sanadu bá wà sọ̀hìn tí mẹ́tún kò sí dáàbò sí. Thank you. àmà àmà pàdé di yẹn tọ́ àyè tọ́ àyè tọ́ àwọ̀ tá ló sọ bẹ́ẹ̀. Nàá nàá àlìmám tó ọ sọ pé tọ́ àyè tọ́ àyè tọ́ àwọ̀ di rẹ̀ ni. Sẹ́rí nínú mọ̀ yí báyìí kí ẹ ti fi ẹ̀ka sọ̀rọ̀ ni wọ́n ń pè ní màkà. Àbí òye wa ebi ni wọ́n jẹ́ àtúntò pé tọ́ àyè tọ́ àti tọ́ àyè. Àgbọ́dọ̀ tẹ̀tẹ̀ bá gbogbo àwọn olùmọ̀sọ ń pa rẹ̀ ẹ̀yin náà àdé fìyẹn bọ́ọ̀lù ṣe dẹ́kọ̀ àìsíláyò mìíràn àhàdùkùn àti ẹ̀kún náà àwa òtẹ́bà ànìmẹ̀ ṣe tó lẹ̀ ẹnìkan sọ pé bọ́ àìsí náà ọ̀gbọ́dọ̀ nàárẹ̀tì rẹ̀ pé bọ́ àìsí ó sì wá tirẹ̀ dáadáa ni ẹ̀yin náà títí náà ti yín onígbèsè bá ti kàkẹ́ ọ̀kan òdìdí ọ̀tọ́rìtì fa títí náà ni pè ẹ ní tẹ́sílẹ̀ wádìí bàjẹ́ ẹ sì dàkẹ́ bàjẹ́. irú ẹgẹ bí a ṣe mọ̀ nísìn pé àdéhùn wa ní oṣù ọmọkùnrin ló pé àdéhùn àdéhùn àmúkọ fún wa pé ká máa mọ ilẹ̀ tó ń dúró ọ̀pọ̀lọpọ̀ àdéhùn náà dẹ̀ wá pé a lè mú omi tó àjàgbà pé inú orí tó ṣe okùn náà máa fún irú àwọn òbéèrè náà okùn eléyìí. exactly. now secondly ni pé mo fẹ́ béèrè pé torí àbá. kí ni dájú ní àgbọ̀dọ̀ mú mi dùn o. náà ni. a gbé sórí alukaraha atẹnbihiyya. lẹ́tà fi kwana bisimilá sílẹ̀ mú mi dùn o a gbé sórí alibaha. sọ yìí pé kí ni ìdájọ́ ká mú mi dúró á ah, ètò dájú ni ká má mú mi dúró àbí ìwà àmọ́ tá a bá rẹ̀ ní tí mú mi dúró káì à káì bá wọ̀ sọ yìí wà àmọ́ bẹ́ẹ̀ ni ká tọ̀ ń dúró àti ká lóṣù tọ̀ méjèèjì lọ tọ̀ bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ̀ọ́sẹ̀ nítorí pé àìsà rọ̀dí ọlọ́wà wà nà á kò sáà ti fi ìsìlá nàbí ti ní wọ́n dúró tọ̀ ṣùgbọ́n àìsà rọ̀dí ọlọ́wà wà nà á dáhùn sọ ni pé ànábì dúró tọ̀ sẹ́wọ̀n pé táwọn ẹni yìí nù. àtàbí tó sì rí pé ànábì dúró tọ̀ ọ̀rọ̀ torí kálukú sọ nítorí so eléyìí tọ́ eléyìí náà tọ́. sẹ́kọ̀ndì ni pé um, tábàǹkà àwọn òwe kọ àti tábàǹkà àwọn òwe a máa ń um, أبو عمر عمر أبو عمر يوسف ابن عبد البر كمان قال أبو عمر يوسف ابن عبد البر ونوكن حافظ المغرب نبوا مغرب العربي ون حافظ طوامة قل ما أكبر حقيقة قل ما لا جديد ابن عبد البر نعم لا لا تنسي تعمل ما تمو application yìí ju pé àyánà lànà sọlá máa ń ṣe àwọn àdìsíṣẹ́ yẹn tẹ́ pé àdìsùn bá wọn pé ó ṣe báyìí èmi náà jẹ́ wá pé kò ṣe báyìí. ẹyọ kan sẹ́yọ máa ti wá. ní ìdílé àìsàn sọ pé ànábì sọ bá àti náà kì í tọ̀ ní dúró. tó bá sáré kan gbọ́dọ̀ ń á pé tó pọ̀ ju gbèsè ayé ànábì ní kí wọ́n máa so but wọ́n tún máa ń tọ̀ ní. gẹ́gẹ́ bí àìsàn sọ pé ànábì èéfì èéfì kúnra kà mọ́kànlá lóru. tàbí kan sì mú wa pé wọ́n máa ń kíra ká mẹ́tàlá á sọ pé tó pọ̀ jù ú torí káwọn ìyàwó rẹ̀ ń bẹ ní gbogbo ìgbà nílé pé ilé ni wọ́n máa ti sábà yàn ṣùgbọ́n ilé nìkan ti máa owó bá ti yẹn náà lèyìn ó ìdíjọ́ tá a bá fẹ́ generalize ìbéèrè pé àgbo tí wọ́n bá ń kì ṣé halal ni àbí haram ṣàlọ́ ẹ má gbàgbé rẹ̀ lọ́rùn. Ebi ayé ní ah, pé ó jẹ́ ṣe kàn ti ìwà tẹ́kọ̀ ti ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí ó lè fún wọn náà sábẹ̀ pé ṣé ó ṣeé ṣe pé inú àwọn ìdàdúrẹ́sì yìí nu àwọn míì wọ́n ti wá wọ́n ti ṣíwájú tẹ́lẹ̀ lẹ́yìn nu ìmí ìwà tẹ́lẹ̀ tẹ́kọ̀ náà sábẹ̀. fún wa ló mú ìgbéyàwó wa mẹ́rin. gẹ́gẹ́ bí náà ṣíṣe ìgbéyàwó fúngbà díẹ̀ yorùbá yẹn ò pé torí pé nà. látàrí pé mú wù pé káwọn pọ̀ ṣe ìgbéyàwó fúngbà tí ẹ jẹ́ pé tó níyànjú. Okay. kéèyàn ó sì gbéyàwó kéèyàn ó fi obìnrin dìgbà kan kó ọjọ́ mọ̀ pé òun fẹ́ fẹ́ dìgbà kan tẹ́lẹ̀ yẹn síwájú ló mú tà á tẹ́lẹ̀ yẹn nídìí ká mú wa gẹ́gẹ́ bí àpèjú rẹ̀ tó ń kọ́ náà bá ti pa eléyẹn rẹ̀ tó bá ń pe nọ́ọ̀sì wọn náà sóò là ń sọ eléyẹn náà ń bẹ nọ́ọ̀nà kan táwọn fi ń wo àwọn ẹ̀rí ti tó takora wọn bọ́tí eléyẹn tí ọba ti papọ̀ ní gbogbo ọ̀nà ni táàbà lè lo méjèèjì papọ̀ gbogbo ọ̀nà látẹ̀sẹ̀ lọ síbẹ̀ eléyẹn last point ni last point yẹn náà sì ní dìmọ́jẹ̀mú púpọ̀ ká mọ èwo ló síwájú èwo lọ́kàn yẹn kó sì má ti papọ̀ gbogbo ọ̀nà kọ́nà tààmọ́ sí papọ̀ kí ni tí wọ́n á mú náṣẹ̀ pọ̀ náà sọ wà. alhamdulillah ẹ̀sìn islam yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yà tẹ́ máa sọ pé náṣẹ̀ pọ̀ náà sọ gan nínú Al-Qur'an àbí sunna tíra tó wà pa wọn ní ti sábà ń dá o ipò ayé àìsè sì bẹ àbọ̀lọ̀ ti pò fún rẹ̀ rẹ̀ wàá ti tíra àbí ọbí dictionary ìtura olóyún láyà náà wà wàá ti wàá ti wo gbogbo àwọn àyàtọ̀ àmẹ̀sìn bẹ́ẹ̀ mọ̀ torí ẹ̀ òtí ẹ̀ gbọ́dọ̀ sọ́ńpọ̀ òfin ọlọ́run láì máa náà sẹ̀kọ̀ máa sọ àbí òye wa èèyàn gbọ́dọ̀ sọ nípa òfin ọlọ́run láì máa náà sẹ̀kọ̀ máa sọ torí ẹ̀ gbàtẹ́ nìkan ọmọ síláṣí Ali ibn Abi Talib radiyallahu anhu ọgbọ́ tí ń ṣe wá ẹni kí náà sọ nígbà tó sọ̀rọ̀ ní sọ máa sọ ọgbọ́dọ̀ tún yanu kó ti àbí òye wọn tòtòrò eléyàn di main principle nínú àwọn tá a ní ìdájọ́ tó lè sọ òfin ọlọ́run tó bákan náà tó bá gbá dèndé ni tíra tó wà al-Hafiz al-Hazimi àwọn náà tíra kan jáde wọn pè ní al-i'tibar fi an-nasikh wal-mansukh min ahadith an-nabiy sallallahu alayhi àwọn àdéhùn tó ní pé ọ̀kan pàkan tó gbogbo eléyàn fundamental knowledge tí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ní kó tó sọ kó fi hàn lọ. àwọn àbèrè pé tí kun bá jábọ́ sínú omi tá a lè fi wẹ̀ tá a lè fi wẹ̀ láwọn. سبحانك اللهم وبحمدك